jazakumullah khairan ṣe jazakumullah khairan nínú àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè tó béèrè wọn bó ti jẹ́ pé ń bẹ ní dáa fún mùsùlùmí nínú ọdún kí pa ti oba láwọn nkan ní amọ nínú àwọn ìṣe sí àwọn èèyàn ẹni tí ò lówó lọ́wọ́ tó jẹ́ pé wọ́n lọ tọrùn gbọ́ gbèsè wọ́n lọ tọrùn gbọ́ gbèsè níṣẹ́ wá jẹ́ ní ọdún yìí lọ pa náà ni wọ́n ní padà àwọn padà débi pé ẹnìkan lọ owó owó èlé pé látàrí pé wọ́n fẹ́ pa ẹran iléyá báwọn ti sọ tó wọ́n ní kàn yé mú sáwọn yìí nípa ọ̀mọ́ládá tí ń bẹ́ẹ̀ ń bí kéèyàn pa ẹran yìí ọlọ́run ó wèé yóò fi pa tó bá jẹ́sẹ̀ bẹ́ẹ̀ ó fi parẹ́ fáwọn ẹni ẹgbẹ́ bó ṣe sọ fáwọn ìjọba wọn ní ẹ̀dá fẹ́ báwọn sọ̀rọ̀ ráńpẹ́ lé gbogbo ìṣesí báyìí káwọn èèyàn kan lè dìnà sí iṣẹ́ ọ̀dà ìzọ́kùn lọ́kọ̀ gẹ́gẹ́ bí àkíyèsí ṣe wá bóyá láàárọ̀ yìí àbí láàárọ̀ àná níbi ìbánisọ̀rọ̀ wa wípé ẹran iléyà pípa kìí ṣe túláàsì pé dandandan kí wà ní káì ó bá ṣe jẹ kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọdún kèlórí tí wọ́n ti bẹ̀rẹ̀ kò sí ọdún tó fòun rú rí ọdún yìí lọ́bẹ̀ wà sílẹ̀ à kò kò ní sílẹ̀ o àwọn ẹ̀yà àwọn ẹ̀yà ìjọba gbà ní ọgbà yóò wá jẹ́ kẹ́lómi lọ tọrọ bọ gbèsè irú eléyìí kò lẹ́tọ̀ o kò lẹ́tọ̀ ẹ sì rí i pé gbogbo ẹni tí ń ṣe irú eléyìí lọ́pọ̀lọpọ̀ kì í ṣe nítorí ọlọ́run mm. kọ́dà bí irú ẹni bẹ́ẹ̀ máa ń sá ká bẹ́ẹ̀ pé à torí ọlọ́run náà ní àà tó bá ṣe pé torí ọlọ́run ní ọlọ́run ní la yukallifullahu nafsan illa wus'aha torí ọlọ́run wọn darí láàmú tó bá wá lónìí tó bá wá àtàmì bí ó sì wá àmọ́ ilẹ̀ yorùbá yìí ó kọ́ máa yọ máa wọ àwọn èèyàn máa àwọn lẹ́nu àwọn èèyàn máa fojú wo pé ah <laughs> ìyá yọ kọ̀ọ̀kan lónìí kọ̀ọ̀kan bàbá yìí ah. nka ti ṣe nǹkan tí nka gbọ́nù nǹkan tí ọ̀fẹ́ nka tí a ìgbà ti kọlù bóun ló sì kọlù gbà gbogbo ọrọ yìí òun náà wà wọ́pẹ́ à àyí gbogbo ẹ̀ máa gbèsè sì lè ti wà lọ́rùn tẹ́lẹ̀ ayi àyímọ̀ náà ní tẹ́lẹ̀ ó tún wá lóun ó mi mọ́ àgbẹ̀tà yìí máa bá ti ń so ìyẹn bá wá ní irú eléyìí òun fẹ́ lọ tọrùn bọ cooperative àwọn olówó èlé subhanallah wọn lẹnu yẹn kó tún wá ní à ọmọládájú bẹ́ẹ̀ ń bi ẹ̀rẹ́lẹ́yà ni kò rújú bíládàm bẹ́ẹ̀ kọ́dọ̀ wọ́n náà rà nàbì sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ tí ń ta lẹ̀ yẹn the moment tẹ́jẹ̀ yẹn ta báyìí yóò sì mọ̀ pa ẹ̀ṣẹ̀ ń tọ̀ rẹ̀ ọwọ́ náà rọ̀ ànábì irun òǹkà irun ti ń bẹ níbi ẹran tí yẹn pa àforíjì ni ọmọ jẹ́ fún ẹni tó pa láti hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò rújú pèsè ládàá tó tóbi ń níbi ẹran léyà hmm. a ah, ó tún wá jẹ́ pé èèyàn pa nǹkan yẹn dárúkọ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n wà ń bẹ̀. amójú gbogbo ẹ lọ ẹni tí wọn bá pa tó bá gbẹ́sìn ọlọ́run ọba yìí kódà ẹni tó bá dá lójú anabi sallallahu alayhi wa sallam nù ẹgbẹ́ wa tó rinlẹ̀ anabi du ẹran lé yánjọ kan oní mi ní. هذا مني وعن أهل بيتي وممن لم يضحي من المسلمين إلي أنا تم قارئ أدل فمي عني أتمي أتوانا ليني àti gbogbo ẹni tí ọba pa nínú mùsùlùmí àwọn olùmọ́ni anábìọ̀yàn wípé àwọn mùsùlùmí ti ń bẹ nísìnyí tó túmọ̀ sí pé kálkìyàmọ̀ ọlọ́run èdè gbogbo ẹni tí ọba rí pa pẹ̀lú àníyàn dáadáa ó ti kó sínú ládàá tún ṣẹlá Muhammad aleyhi salatu wa salam níbi ara líyá ẹ̀ wàlá nù bá yíkú alwáṣẹ̀ nítòsí fẹ̀ kí la fẹ́ máa dé sí àbẹ̀bí ni mílẹ̀ mùsùlùmí lẹ́yìn báyìí jẹ́ mùsùlùmí ó ti kó síbi ládàá lábẹ́ ẹ̀ àlàyé oṣooṣà Muhammad ambele èèyàn bá lánìyàn tó dáa kódà bí orí nǹkan yẹn ṣe wàláhì àníyàn sì lè sọ yẹn di ẹni tí ó gbà ládàá ìwájú Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tí ẹ̀ bá wá ní kò ní pẹ́rẹ́sẹ̀ ojú òní tì mí àdúgbò ìrẹ̀lẹ̀ ebi lẹ́yìn lẹ́yìn wọn béèrè gbèsè àtẹ wọn sàtẹ kọ́kọ́ rí i pé ẹran so mọ́lẹ̀ níwájú ìta náà wọn so mọ́lẹ̀ tó tọ́ ó sì jọjọ́ ọdún òun náà ṣe bisimilayi ala wọn ti dúró tán láyà ló lè já pé kíì dédé gbèsè ló ń dùn yìí àtìgbà ń ẹ̀rí ní máa ń jẹ́ra wọn náà ń ṣe é ẹ̀mí rẹ̀ kò ní balẹ̀ àti tó bá tó bá jẹ́ lẹ́nu yìí pé ah ọ̀nà da wa rọ̀ ọ̀fọ̀ ẹ̀yìn kó sì tóbi pé ọ̀rọ̀ ẹ̀tún lówó náà ṣe kí ni òun náà rẹ́dì fọ́rọ̀ tí rọ́ọ̀fù kan wá ju kan lọ dé torí pé ẹni tó jẹ lówó náà ọ̀gọ̀rọ̀ àwọn tó ń ṣòwò ẹ̀ràn àwọn náà àwọn náà àjámọ́ àjámọ́ ni wọ́n sì tún béèrè pé tẹ́sán wo yìí o ẹ mọ̀ wọ́n rí i bẹ́ẹ̀ wọn ká gbogbo ọlọ́run ní túnà tí rí wa wọ́n rí òun ẹ̀sẹ̀jọ owó kan ìrọ́sìn wọn àgbàgbèsè kọ́lẹ̀ lómi ìjọ tí ń gbà nínú ọ̀gbẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ náà ọmọ ẹgbẹ́ ọ̀ta ọwọ́ fi gbéra wọn èyí kàwó ìjọ òun ló fi láàyè àbú yóò sì gbẹ̀ràn lọ́wọ́ ẹlẹ́ran kò sì nígbà tí o ti láàyè ànábì sì ní gbogbo ẹ̀ tó bá jẹ gbèsè tó bá lẹ́mìí àti má sàn kò sì ní rí sàn òwúrò eléyìí bó ní fojú sí ẹlòmíì ti bá bẹ́ẹ̀ lọ hmm. tí bó sì bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ kò jẹ́ ó ní sinmi lálùkìyàmà hmm. kọ́lá wọn bá kó sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ òwúrò eléyìí kìí ṣe nàmbà tú láti gbé àdú ọ̀dà ẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ tó bá wá wọlé láìláhàmù torí pé mo máa jẹ́ mu tí ẹran léyà yẹn ó fi lálàáfíà òun náà ní alìsítọ́ọ̀rù alikodorotu wọlẹsẹtọ kó lágbára ètò alihamudulilayi ọmọ ní àbá ẹ pẹlú ọdún àtọ àdúgbò fọlọ ọlọsàjà máa bẹ dáadáa bá pẹlú ọdún ọmọ tó dùgbà mí náà bó sì wá lọdún yìí nù gbogbo mùsùlùmí táwọn náà bá wà lẹ́gbẹ̀ẹ́ ládùúgbò àwọn ọdún kan àbá yọ ọmọ pẹlú ọdún yìí ó ṣe ike níkà àwọn ọdún báwọn báwọn kọlẹ lómi ìjọ tí ọ̀pá gan-an ti ń rí yóò ju ìtì ìjọ tó pa lọ ẹlòmíà tó dọ́gbọ́n mi bèrè yìí yóò ní à ìbá pupa náà mi lónìí bìà máa wùlẹ̀ jẹ́ ń pa wọ́n dá wa èyí wọn náà tún nìkan ṣe torí pé kò sí bẹ̀rù ọlọ́run gbogbo eléyìí ọ̀rọ̀ ọba ni láyẹ̀nà lámọ́ha lùhùmùhà wọlá dìmáhùhà walakin yanaluhu taqwa minkum kì í ṣe pé jíjẹ jíjẹ jíjẹ ẹ̀kọ́kọ́ gègé ń ẹ̀kọ́kọ́ wá nyá ẹlòmíì ti ń pa ahán kalẹ̀ báyìí jíjẹ jíjẹ yìí má kọ̀ọ̀kan lọ́wọ́ ọba wọ́lá kì í yẹ náà lóko tẹ́kọ̀ àmì kọ́ ìpayà ọlọ́run ìpayà ọlọ́run fẹ́rẹ̀ kó kún fọ́fọ́ kó present òun náà lọ́wọ́ ọba níbi abẹ́ olúwa kọ́ mọ́sá rọ̀zá kọ̀ọ̀rọ̀ àní tẹ́kọ̀ àrò ìlànà yàrá balẹ̀ àlẹ́ ni wọ́n lọ́wọ́ tààlà àlà náà.